tágbọ́n bá fẹ́ sọ̀rọ̀ agbá kìdíwọlé tí nàbà fẹ́ sọ̀rọ̀ akẹ́kùbàkọ̀ ẹ̀yà kásọ̀sọ̀ tí ń bẹ lára rẹ kó di mẹ́ta yíra padà. ọgbẹ́ náà wà wá wojú ẹ̀ kù. ọgbẹ́ jẹ́ mi. ọgbẹ́ jẹ́ ọ. ọgbẹ́ náà sani ẹ̀. E. ó ti ṣe mẹ́fọ́ bí i mọ́. ẹ ẹ yín mọ́. ẹ fún mi lọ́wọ́ tèmi ẹ jẹ́ kọ́ ọmọ lọ́wọ́ ọmọ lọ. ẹ farọ́. ìwọ ọ̀tẹ̀ mi ọ̀tẹ̀ awọ ajé ni ọmọ aláwa kánjọ́ tí ń tòde ọ̀run bọ̀ wáyé ẹbọ wọn ní orú ẹbọ wọn ní ọdẹ ọgbẹ́ bọ̀m̀bẹ̀ rúbọ. màá lù yá ẹ pàlẹ́ mi. bẹ́ẹ̀ ọmọ kárí ajé lọ sákìrì ìlú iṣẹ́ ajé ti yá nìyẹn o. jẹ́ fi kan ara torí alẹ́. Oh! ọ̀hún wá ọ̀sẹ̀ dọ́là ọ̀hún wá Dangote kí. ìjọ sí aṣẹ́wó ìfẹ̀fẹ̀. mi ò ṣe o a pa ní ma bàtà. ṣe é mi. tójú olówó ń rí nínú ilé tó ń pamọ́ra àwọn inú owó tó ń tẹ̀gbìn àdàpọ̀ owó tó ń tìyà ọwọ́ wa ò ní dá fún ajé ẹ̀ sàmì ẹ̀ sinimá ọwọ́ ajé a movie written and produced by Eniola Kọ́láwọlé directed by Ṣeun Láyà starring Ọláníyà Fàjà Sanyẹri Mọ́fíà Fọlábí Rẹ̀mí Sòròtò Saheed Balógun Fúnmi Awẹ́lẹ́wà Yétúndé Wòmí Eniola Kọ́láwọlé Láìdé Bakare, Túndé Ọlá Yusuf Bùkọ́lá Adéyọ̀ Kìkì Sanusi Sànúsí Síàkàpá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun ọwọ́ ajé ẹ̀tún kú ojúlọ́nà sinimá n ńlá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tá a ti ń polongo ẹ̀. àmọ̀tẹ́kùn àtọmọ gáràjì ni o. ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀. ọwọ́ ajé la kọ́lé eléyìí. gbogbo náà lè ti ti o kọjá àfẹnuròyìn. go get your copy now now now. ọ̀nà àsìkò adéorí ọ̀kẹ́ kò jọ tẹ̀yẹ̀kẹ́yẹ̀. aláwìn oyè ilé bàbá mi mọ jẹ ká wá sọ̀rọ̀ ta ìtọ̀rọ̀ ká máa kí ajá náà máa kẹnu bẹ̀ kọ lórí ọ̀rọ̀ tí o kí ni kí lábá débẹ̀ mo mọ̀ wá ara mi ní o. yẹ̀yẹ́ náà tù àwọn ọmọ jata ọmọ játa ọmọ afẹ́kọ́nà játa sí kòkò ṣáàṣù. ọgọ ta ló gọ. ìwọ ìwọ gọ owó ní gùn ọ ní àbógun. o máa tó tẹ. èmi balógun. o ò ní tẹ́ lásán wà tún fàtẹ́tẹ́ di ìwọ ewé ọdán ṣe jù bẹ́ẹ̀ ló ẹran lọ jẹ wọ́n jẹ́wọ́ ara mi hàn sí ah. ọ. mo ti mọ̀ ẹ́ tipẹ́ ìwọ kọ́ ló máa ṣẹ̀ṣẹ̀ jẹ́wọ́ ara ẹ̀ ó fúyẹ́. èmi fúyẹ́. mo ti gbé ẹ wò ó fúyẹ́. lókòsì ẹ bá wọn dá sí i. èwo ẹ dákun o ẹ dákun o ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ ni o ah, èèyàn méjì ń jà ẹnìkan ló tó ah, wọ́n ti bá débi tí wọ́n bá lọ ni. èwo ń gbígbé tiẹ̀. ìbámu mi mọ̀ ìbámu mi mọ̀ kí n kúkú kú. kábíyèsí kábíyèsí kábíyèsí o mi mo ní kí ló fa wàhálà láàfin kábíyèsí tani àti tani kábíyèsí olóyè balógun ni kábíyèsí. ẹ kìlọ̀ fún kínní aṣerúbọ bàtọ̀ yìí èmi kó má gbéná wojú mi o má gbé iná wojú mi ọgọ fún tó wí. wo bí sórí tí ajá ẹ bá dùbọ ẹkùn mi màá jẹ́ kó fẹ́ jẹ wẹ̀. ìwọ ìwọ ni wọ́n lanu pè mí pé arọ́jú bá ìfẹ́ rúbọ bá tán nítorí òwú rẹ̀ nu bàbá rẹ̀ ọ̀gbà sàn bàbá mi. Ah. Eh, bẹ́ẹ̀ gbọ́n ti wí. Ah. kábíyèsí kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o hmm, kábíyèsí o. Ah. Hmm. ó ní bàbá mi ò tó bẹ́ẹ̀. èmi ni mo wá sọ ojú fún bàbá mi. kábíyèsí ó lẹ́nu bàbá mi ò gbà. Adégòkè mo gbọ́ ọ. Ah, abẹ́gbọ́n tó wí ni ó lẹ́nu bàbá wa ò gbà. mo gbọ́ ọ ṣé ìwọ ló fẹ́ dá ìjàjà fúnra ẹ báyìí ni ẹni tó bá ti lẹ́ni lẹ́yìn kò gbọ́dọ̀ tún ṣe wàhálà mọ́ kí ni ó dé tó o fẹ́ máa bọ́bọ̀ jẹ́ wúrà ọmọ ọba nìwọ ìran ọmọ ọba kan kì í jagun bí ẹrú rárá o ah, ah. ẹ má bọ́bọ̀ jẹ́ wúrà ìwọ ṣe sùúrù ṣé bí mo fi tí ara mi gbọ́ pàápàá jùlọ ìwọ olóye balógun ṣe bí wọ́n ní bómùgọ̀ bá ń ṣe bí òmùgọ̀ ó yẹ kọ́lọ́gbọ́n ṣe bí ọlọ́gbọ́n àgbàlagbà ni wọ́ọ̀ kí nẹ̀ ń fà láàrin ara yín tí ò tó ẹ lè jọ dúye balógun ni wọ́n ń jẹ nírántí ẹ ọba ni wọ́n ń jẹ nírántí ẹ lórí kí ni náà ṣé ó ju ọ̀rọ̀ ilẹ̀ tí ẹ̀yin méjèèjì ń fà yìí lọ ni àbí mi tún wọ̀ ṣé lórí ilẹ̀ yẹn náà ni. ọ̀dà ó ṣe yín pé ògìdájí láti èmi lọ ẹ má jẹ́ ń já pẹ́tẹ́ ẹsẹ̀ ẹnikẹ́ni lórí ilẹ̀ náà nínú ẹ̀yin méjèèjì àṣẹ lọ́ba ń pa ọba kì í dábàá o. kábíyèsí ẹ̀gbọ́n mi mo gbọ́ ń tẹ́ sọ o ṣé torí ẹ̀ lẹ́sẹ̀ pè mí lómùgọ̀. ṣe gbọ́ èèyàn lóye ṣe ra Adégòkè ṣé nítorí pé ojú ọmọ ọba ló ṣe fẹ́ máa ti ọ̀ràn sí mi lẹ́nu irun tí mi ò sọ ẹ jọ̀ọ́ èèyàn lóye ó ṣe é ṣe bóyá mo ti mọ tí yóò kí n tó wọlé ṣé mo ní Adégòkè òmùgọ̀ ní ìtí mo jókòó yìí ẹjọ ṣé mo ti bú Adégòkè pé Adégòkè òmùgọ̀ ni ẹ. pínrín. ẹ o nítorí ìtò sọ yìí irọ́ ńlá bàǹtàbàǹtà tó pamọ́ ba tó bá ṣe pé kan náà àwọn ìjòyè ni mo mọ mo mọ ìjìyà tó yẹ tó tọ́ sí wọn o. kábíyèsí kábíyèsí mo ti gbọ́ o àmọ́ mi ò gbà o mi ò gbà o ètò ẹ̀sọ́ yẹn mi ò gbà o mi ò ní gbà o màá débẹ̀ màá débẹ̀ kábíyèsí màá débẹ̀ mi ò ní gbà o màá débẹ̀ o olùmọ̀dìyẹ ò máa wòdìyẹ ló máa ṣá máa jọ ẹ lójú. ìyá ẹ kó sì máa sá òjẹ fàyè sí. máa jẹ́ kó lọ ìgò gbá mi ìgò wàá lọ wàá gbà mí. ìwọ ó kó yẹ wẹ́lẹ̀ báyìí ó pè lówó. èmi bá ọba kọjá yẹ wó dìgbà tí wọ̀. èmi mo wúlò ní lọ́dún kábíyèsí. Ah, ah. ìwọ ọ̀rọ̀ bá fi. Ah, ọmọ ọba náà nǹkan tí kábíyèsí wà ń kalẹ̀. ṣàṣọyà yóò bá bàbá ẹ. ẹ dúró kí ló wí gbẹ̀yìn. ẹ ẹ ẹ èmi ni síbíkà yín ni ẹ má kọjú sí mi o ẹ má kọjú sí mi o ẹ̀yin lẹ́mọ tẹ́jọ́ fàpọ̀ o àmọ́ kó tó kú òní wọ́n mẹ́nu bá bàbá rẹ̀. soso gbọ́kàn yòókù dákẹ́ntì dákẹ́ntì ọba wà ń jòkó ìwọ má rọ̀ bá fín. ó ṣe bí ilé adìẹ dẹ̀ tùnú. bẹ́ẹ̀ ni bàbá. bó bá ṣe bí oko ni àparò ti bá yan ọdẹ lọ tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́. Ah, ah, arẹwà ọrẹwà pọ̀ ọ̀dà ah, lóbìnrin ọ̀rá yẹn nu ṣáláńgárí bó ṣe rí nu ẹ̀kẹ́ ẹ̀ wá dàbí ọ̀pọ̀ lọ́jọ́kù <laughs> yóò dà fún ọ ọmọ ni àwọn òbí rẹ̀ gbé ọ kábíyèsí. kábíyèsí o kábíyèsí ẹkún àlejò kábíyèsí ẹyọ lórí ẹ lẹ́wọ̀n. Ah, Kavis. Um, kábíyèsí gẹ́gẹ́ bí mo ṣe promise yín lórí ọ̀rọ̀ tá a jọ sọ uh-huh. tí mo dẹ̀ promise yín pé máa surprise yín àti pé olórí náà àwọn àyè wọn máa ń disturb me every time so the surprise I have packaged for you mẹ́ta oyè hmm. ọmọ ọba kábíyèsí and that's nice pẹ̀lẹ́ o ọmọge. kábíyèsí o. kí ni orúkọ tìyẹ ti ń jẹ́. yétúndé lórúkọ mi sà yétúndé àjùmọ̀bí. yétúndé àjùmọ̀bí ọmọ ìlú wo ni wọ. ọmọ ìlú ni mí ní ìlú wa yìí àbẹ́ ẹ̀gbọ́n èèyàn lórí ọmọ ìlú wa ń bí yìí. bẹ́ẹ̀ ni kábíyèsí. ọ <laughs> olórí do you have something to ask? go ahead. pẹ̀lẹ́ o aya mi káàbọ̀ ǹjẹ́ o ṣetán láti jẹ́ aya ọmọọba ládé ti darapọ̀ mọ́ wa nínú ààfin yìí. <laughs> olórí o <laughs> ilé ọláwùnmí ó dẹ̀ wùn mí kán gbé mi gorí ẹṣin kí n sọ pàkọ́ nù. o ò ní ṣubú bí ẹ bá sọ̀rọ̀ fún ọ sọ pàkọ́ wáyé ah. lórí ọmọ bàbá yìí. <laughs> ẹni tó súnmọ́ wa àbí. mo ń bọ̀ jọ. ok ok ok ok ok ẹ lórí ń bọ̀. aya mi tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni dídé máa bọ̀ lọ́dọ̀ kábíyèsí kí wọ́n súre fún ẹ kí wọn náà farayọlá. kọ́ a farayọlá. bẹ́ẹ̀ ni eh. ọmọ bàbá kọ́ lọ́rẹ́ farayọlá orí adé á bì ẹ́ wàá dẹ̀ dàgbà. àṣẹ. ní tó ń pẹ́ lẹ́rìn ní pẹ́ lẹ́kọ̀ọ́. àṣẹ. ilé ọlá ló fẹ́ wọ̀ kò ní di ilé ìbànújẹ́ lọ́wọ́. àṣẹ. ó rí ewé tó ń wò lórí òkè tó ń wò yìí bó ṣe ń jábọ́ kò nígi lára ìjọ́kíjọ́ tó bá máa fẹsẹ̀ méjèèjì kúnlẹ̀ wẹ́rẹ́ làbàdún akọ àbíró àbọ àbíyè bẹ́ẹ̀ ni lẹ́dùnmáà ṣe máa ṣe. ọ̀pẹ ilé gẹ́gẹ́ ṣẹ́fẹ̀ṣẹ́ àfẹ́kẹ́ ọwọ́ ìlọ sí. Ah, tani yari òkú bẹ́ẹ̀ pa yìí ni ibi láti wá tí a gbẹ yìí tó bá rọ níṣẹ́ ẹrú ẹni tó mọ jẹ ni kí ló ṣe yìí. pàánù mọ́. wàá kí ló ṣe o ti ń o o ti ń gan o o dẹ̀ máa jẹlẹ̀ ẹyẹ ló ló bẹ tọ tájú ẹ bá tẹsẹ̀ bọ̀ ó ní láìka ara. bẹ́ẹ̀ni lọ ibo ti ráwọn dìdì lé ah. lẹbílẹ tí wájà lọkùn lọrùn jásílẹ yà ni wọn ṣẹpẹ fún yìí ni. kí ló ń ṣe kí ló ń ṣe ah. ọpọlọ tó ń tọ kí ló ń ṣe àgùntàn. ọmọdé ni bó ṣe wáyé o ṣé bá dálẹ̀ ṣe lè ka ṣé ẹ gbàgbé kí ló ṣe yín kẹ́kọ̀ọ́ two hundred máa pàjá yín máa tẹ̀yà yín kẹ́kọ̀ọ́. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló dé. o gba àwọn ọmọdé ń dà ẹ́ láàmú wọ́n sọ fún ẹ ni màá dẹ̀ sọ fún ẹ o gbọ́ ìtàn ni èmi á pa ìtàn fún ẹ tọmọdé ò bá bá ìtàn abárọba o gbọ́ mi sórí bàbá ẹ balógun kò ń sọmọlẹ̀ yìí o wo wọbí wọbí aṣẹrúbọba tán ni o mọ̀ túmọ̀ ẹ wọbí wọbí wọbí wọbí tó bá wùn ẹ kó dànù kó kàn mí n tó fẹ́ gbọ́ màá sọ sí ẹ létí mo dẹ̀ ti bá bàbá ẹ sọ kó fẹ́ gbọ́ ni mo ní mo fún ọ ní ọ̀sẹ̀ méjì péré gbogbo tó ń ṣiṣẹ́ lórí ilẹ̀ yìí ẹ kẹ́rù yín. ẹ gbàgbé kí ló dé ní báyìí wọn bẹ́ẹ̀ ní bọ́ọ̀dì rẹ ẹ lè ní ìmọ̀ o bàbá tèmi ló ní ìmọ̀ yìí kò lè ti máa ṣẹlẹ̀. ẹ lé ẹ lé wọn dànù ẹ lé gbogbo wọn dànù orí ẹ bọ̀rọ̀ pẹ̀lú ẹ pé kí ni orí ìyá yìí ọ̀gbẹ́ni bọ́lẹ̀ gbàgbé ọ̀gbẹ́ni mi kọjá lẹ inú lẹ́kùnrin wọn nìyẹn bọ́ àkínó ṣe yá rẹ̀ ewo wẹrẹ o da ko ya kí ya dẹ mọ ẹ kí ló ṣe dẹ ẹ kí ya dẹ mọ sẹ àìwọ̀n wèrè à ẹgbẹ́ wa kí ṣe yín. kẹtù wa ṣàlàfíà. a kì í bókun rẹ yẹ lórí ìtẹ́ pírí báyìí ló lógó jù. o káre um, ṣé tí kábíyèsí ni. bẹ́ẹ̀ ni. ok tó bá ti gbé fún kábíyèsí tán kò ní sí mi náà. tó dà mí. bàbá ọkọ mi. ṣàlàfíà ṣe dáadáa ni mo bá yín ẹ pẹ̀lẹ́ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá ńkọ́. àlàáfíà ló wà àmọ́ àti ìlú wọn láàárọ̀ yìí wọn ìdílé ẹ bá mi yọjú sí wọn ah, ẹ ní mo wà ń bí mo dẹ̀ fẹ́ rí wọn fún nǹkan tó ṣe pàtàkì kan báyìí báyìí ẹ ṣe ẹ ṣeun ẹ ṣe. ó ń bọ̀ ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́. Ah. ìyá mi. o. ìyá wa kára ó lè o àjírẹ́bí. àdúpẹ́ àdúpẹ́. ṣé wọ́n ti bá yín jíṣẹ́ fún wọn. ẹ olórí ńlá ló ń pé tí lọ́ọ́ bá mi yọjú sí wọn. ṣé ò wá sí o toró ṣe kùtùkùtù tarí yín. ẹ ṣe kó máa sí ni torí yorùbá bọ̀ wọ́n ní kì í déédéé bínú ọmọ àlè ló ń fà àwọn ará ìlú yìí wọ́n ń fi ọwọ́ pa ìdá mi lójú gidi gan ni ẹ̀rù kábíyèsí ló dẹ̀ ń bà mí ojú wọn ni mò ń tì tí ó bá rí bẹ́ẹ̀ ni màá ti bà nǹkan jẹ́ jù. níbo àwọn ta ni ṣé àwọn ò mọ̀ pé igba ilé ọba ọba ni àwo ilé ọba ọba ni ọmọ ọ̀ràn wo ni wọ́n. mi ò mọ̀ pé wí o. tó fẹ́ yájú sọ́ba. ó jọ mí lójú o mi ò rírú ẹ̀ rí o. Ah ah àìfinipéni àìfẹ̀yànpéyàn tó mára okó sánbà tẹ́wọ̀ ni ó ga o kàmúṣu dání kéwúrẹ́ kó máa gbọ̀rùn pépépé kámẹ́wùrà dání kágùtàn kó máa fọ bọ̀bọ̀ lẹ́gbẹ̀ẹ́ ẹrú mi aṣẹ́rú bọ́ba tán kírun ẹrú kan kó máa fọwọ́ lálẹ̀ fẹ́ èmi ọmọ ọba. Ah, ah. àìgbọ́dọ̀. <laughs> kí ló dé kí ló ṣẹlẹ̀ ẹnì kan kí ló ṣe wọ́n. kí ló ṣẹlẹ̀ kí ló dé. olóyè ìbálòjú òun ẹ jókòó kí n jókòó àgbé odidi ìlú kábíyèsí nígbà ní bàbá sọ́spítù kí n sì jókòó. àwọn aráàlú ọmọ gbọdọ kábíyèsí wà lọsùn. olóyè ikú ìpẹta lójú ọ̀ràn àfọ̀ọ́gbò kó tó wọ̀ ẹ dákun dókítà báwo ni àlàáfíà kábíyèsí. àbájáde àyẹ̀wò tí a ṣe fún kábíyèsí ó ti jáde ẹ máa bọ̀ ẹ jẹ́ ká lọ sọ́fíìsì. dákun ọmọ ẹ̀ ó dàgbà. ẹ ṣe é jàre dókítà. àyẹ̀wò tá a ṣe fún kábíyèsí kì í ṣe ẹni ní ìwé bò. mi bẹ́yìn lẹ lọ ọ̀yọ́ tẹ́ tọ̀yọ́ bọ̀ ẹ̀yin lẹ wà nù lé pẹ̀lú kábíyèsí tí máa ń bẹ́nu wo ni kẹ́ ẹ sọ fún wa ìwé bá wo. ṣe rí ó di dandan kí n ṣe àlàyé nǹkan tó wà nínú ìwé ah, ah. ṣùgbọ́n kí n tó ṣe àlàyé ẹ̀ fún yín màá pé kí n fún yín ní ìwé gẹ́gẹ́ bí ẹ̀rí àrídájú nǹkan tí mo fẹ́ ṣe lára rẹ̀. olóyè ṣe rí nínú àyẹ̀wò tí a ṣe fún kábíyèsí kábíyèsí jẹ májèlé. ọba jẹ májèlé ta lolúwẹ̀ ta ló sọsọ lójú èèyàn wo ló fẹ́ sẹ́ aṣọkáṣọ sòrò ta ló fọba níwọ̀ nílùú yìí májèlé bó ẹ ẹ dókítà ẹ dákun ẹ farabalẹ̀ ìyànnà náà ọ̀rọ̀ yìí fún wa ni. ṣé ọba jẹ májèlé yìí lójú oorun ni àbọ̀jẹ lójú ayé èmi ni ọjẹ mú oúnjẹ ni o ó mú mómi ni o inú ẹlẹ́rìn dòdò ni o nínú ọtí ni o àbí wọ́n yan bá mọ̀ lójú oorun ẹjẹ́ á mọ̀ pàtó ká lè mọ̀ bí tá a dojú àjò kan. ẹ rí àyẹ̀wò tá a ṣe fún kábíyèsí ó fi wá pé májèlé kábíyèsí nǹkan tí wọ́n jẹ lásán. Ah, májèlé irú ah, bẹ́ẹ̀ dán lé ọjọ́ lẹ́nu bẹ́ẹ̀ ni májèlé food poison. ọba lójú ogun. ọ̀lẹ́ ọ̀lẹ́nu àti sọ̀rọ̀ ni. bẹ́ẹ̀ ni èmi ni mo pọ́ tí fún kábíyèsí. ìwà ló pọ́ tí fún kábíyèsí ìwà ló fi wá sínú uh, oúnjẹ fún kábíyèsí. Ah, ìwọ náà pa kábíyèsí. irọ́ o mi ò pọ́wọ́ mi ò fògùn sínú tíì fún wọn o irọ́ o tíì ni mo pò fún wọn o bí dẹ̀ ṣe máa ń pò fún wọn láràárọ̀ nìyẹn. bó ṣe ń pò láàárọ̀ láàárọ̀ nù bó ṣe ń pò láàárọ̀ láàárọ̀ nù torí ọmọkùnrin mọ̀ ti bà nǹkan jẹ́ gan ọmọ ti bà nǹkan tó ọmọ ti bà tó dùn jẹ́ ṣé wọ́n lù ọ ni àbí ká sọ pé ìwọ ló jẹ́ sí ọwọ́ ara rẹ fúnra rẹ sọ fún mi wọ́n wọlé sí ọ lára láti lè gbẹ̀mí kábíyèsí àbí. Hmm? dìdì ọba. Ah! tó bá tó tó bá tó mìírí kan ah. àbọ̀ sọ pé bákan lónìí kan nìkan ṣe rí tí má dìbò lù ọ́ tí má dìbò lù ọ́ ìlú ah. ọ̀lànà yóò gbé ọ̀mì ni ojú rẹ̀ ti wálẹ̀ ẹ̀yin agbẹ́bùrú yóò dà fún yín yóò dà fún yín. ní sámọ tó bá mọ ohun tó dáa fún ẹ o ò ní sọ̀rọ̀ ara wa tẹ̀lé wa ní ó yà sànà. sọ̀rọ̀ sọ̀rọ̀. kódà ẹ̀rí ń bẹ tó kúnlẹ̀ bámúbámú ẹ̀rí ń bẹ wọ́n fi yé apá ọ̀nà fún òkú sí lóúnjẹ fún kábíyèsí apààyàn. Ah! ọmọ ṣe o ọmọ ṣe o. bó o ní báyìí nìsín. kí ló kù kò sí kankan tá a fẹ́ ṣe mọ́. àwọn olóyè tó kù lọ́dọ̀ òkú bó o ní sẹ́ ò ní yọjú sí wọn. ojú ọjọ́ ẹ kó kù náà nù tí ó kù náà nù. ọmọ bá nǹkan jẹ́ o ọmọ bá nǹkan jẹ́ o. mi ò rò wípé tádé ṣe ló pa kábíyèsí ọ̀rọ̀ ẹ̀ kàn jẹ́ sábàbí lásán ni. kí lo rò tó fi sọ bẹ́ẹ̀. ó ṣe tádé ṣe ò kí ń ṣàjòjì láàfin inú ààfin la bí sí orí ló fi sọlẹ̀ kò ń ṣe ẹsẹ̀ kábíyèsí tọ́bi ọmọ ni sódígbà tá à ń dàgbà àwa tún máa ń jowú bí báwo ló ṣe máa mú ẹrú bó ṣe mú ọmọ kábíyèsí tọ́ wa papọ̀ ni wọn ò sọ pé ẹrú leléyìí ọmọ leléyìí so èrè wo ló fẹ́ jẹ nínú kó pa kábíyèsí kí ló fẹ́ jẹ ń bẹ̀ kò lè jọba lọ́la kò dẹ́ ṣe pé ó lè joyè kí ló wá dé tó fi máa pa kábíyèsí. ah no. adékọ̀wé má làágùn jìnnà inú ara ẹ̀ nìkan ni ó mọ inú ẹ̀dá jìn débi wípé a ò mọ inú ara wa trust nobody my dear. ah no no no no kò possible kí tade ṣe pa kábíyèsí eré wọn gan ló fẹ́ jẹ níbẹ̀ kò lè jọba lọ́la so kí ló fẹ́ mú tó máa pa kábíyèsí adékànbí mi ì sọ pé tádé ṣe ló pa kábíyèsí bọ ikú kábíyèsí ní fura dání ṣé bí tádé ṣe ló fún kábíyèsí ní tíì tó fi kú àwọn ọlọ́pàá yẹn wọ́n ní láti wádìí dáadáa o. àkọyà wádìí ni o kábíyèsí ò gbọ́dọ̀ kọ bá tádé ṣe èèyàn dáadáa ni èèyàn ah, dáadáa ni. mi ì bàbá dáadáa. don't talk about my dad please. kábíyèsí àṣé wọn ní bá mi gbé ọmọ. Stop, oh, stop now. Mama Ṣeun. Ah, máa lè. Mr. Tadeshe, sir, you seem to be a gentleman. And gbogbo nǹkan ta ní one yìí sí is cooperation. You understand? Yes, sir. Now, Kimi, ni kábíyèsí ṣe fún ẹ? Tó fi fi májèlé sínú tí fún ọ. Ah, mo ní èmi mi ì fi náà májèlé tó ń jẹ kábíyèsí ṣẹ́rí títà sọ̀rọ̀ ń pẹ̀ yìí èmi ni mo máa ń pọ̀ fún wọn kò sí nǹkan tí kábíyèsí fẹ́ ṣe fún mi tó máa fi wá jẹ májèlé ló tọ̀ sí mọ́. listen to me mr tarise see ẹ ní láti cooperate pẹ̀lú wa so a lè help ẹ̀yin náà jáde ní gbogbo nǹkan tẹ́kọ̀ọ́ she understand yes, sir. now hospital that a ti doctor ń jẹ́ kó máa yí wa pé food poisoning òun ló pa kábíyèsí. Ah! and the only last person to potí fún ọ do you know that. mo dáràn o. àkókò àti òbí náà problem náà ṣé gbogbo ẹkún tó ń sọ yìí kò sí nǹkan tó fẹ́ ṣe fáwa o bá sun ẹ̀jẹ̀ yẹ olórí káfíẹ́ sílẹ̀ nǹkan tá à ń bí ẹni kò jẹ́wọ́ fún wa ẹ̀ṣẹ̀ wo gangan ni kábíyèsí ṣe fún ẹ tó fi wá wò ikú ló kù kò pa wọn dúró dúró jẹ́ kí n sọ ọkọ̀ fún ṣé tó bá gbé kábíyèsí wọ́n ṣẹ̀ wọ́n jẹ̀bi ẹ̀ ìwọ sọ fáwa àwa máa rìlíìsì wọn máa lọ. ó ti yẹ ó yà sọ̀rọ̀ fún wa. ẹ ṣàánú mi ẹ ṣàánú mi èmi kọ́ ni mo pa wọ́n ẹ ṣàánú mi. o ò fẹ́ jẹ́wọ́ àbí. no o ò rẹ́yà àti jẹ́wọ́ by the time tá a bá gírí yẹn dáadáa tá lọ fi ẹ́sí sẹ́ẹ̀ tó ti máa tọ́jú gbogbo orí ẹ̀ wàá jẹ́wọ́ torí mo ṣe ń wẹ̀ yìí ó dà pé o ò fẹ́ sọ̀rọ̀ rárá. ṣe officer so o mọ̀ gọ́sí màmí ni just take him to room two ẹ jẹ́ kó dín pẹ̀lú ẹ̀mẹ́. sábà jẹ sábà. Ọbalọ́lá títa mú títò ẹ̀jẹ̀ á máa lọlé o. point of correction ṣé o kì ṣe ọba lọ́la ayé àtijọ́ lè má pè mí ọba lọ́la ọ̀nà ọba tó yẹ kó má pè mí lórí very soon mi. má bínú ọ̀rẹ́ mi ọba tuntun olú ọ̀fìlàdó one kábíyèsí o. orí adé àgbè ẹnì gáwọ́rọ́gọ́. bàbá ń ṣàdúrà ẹ̀ ṣàmì. ẹnì jẹ́ òrògò bí kọ̀ǹgọ́ọ̀lù wá ní sàwùjọ àwọn olóyè. àmì àmì kábíyèsí ìtààmú ti tó ń bi o orí àjọ òpin ta o ẹ jẹ́ a máa lọlé. ó ṣe bí tèmi ọba adémọlá alálẹ òní lẹkọọ méjì márùn tọmọ ikú ló nira wo yẹ kí n sọ ọkàn fún wa ìrọ́ tí mo mú yìí mo fi pààrọ̀ nù rẹ̀ nù hmm. ara lẹ́ni kábíyèsí yọ sí mi ah. lójú oorun. kí ló dé. ìwádìí ohun tí màá sùn lálẹ́ ni kábíyèsí kan wà lọ́wọ́ wa mo lè bá a máa ti lọ bá a. Ah ọkùnrin fọlá ẹ má fọ náà táàmù ṣì wà náà ẹ jẹ́ ká máa béèrè fàájì wa lọ. yá mi mi fọ ọmọ kí dájú wá jìnnà yá mi fọ. ó ti ń dàbí pé ẹ ti ń fọ náà. mi fọ mi fọ mi fọ kábíyèsí. ṣé ti rí ẹ ó wà nílẹ̀ mọ̀ gálà ẹ ṣe é ní àjà ìsinmi lọ́rùn. bàbá ó túmọ̀ sí pé ká máa bá fàájì wa lọ ọ̀la nílẹ̀ máa mọ́. Mm. bámà kò tí wà. fọlá kábíyèsí ẹ̀ fi àwọn ẹja. ẹ̀yin babies bàbá ní kẹ́ bọ́ síbí ẹ má rush ẹ má rush ẹ má rush ẹ dúró sí ẹ dúró sí ẹ dúró sí bàbá èmi gangan lẹ fẹ́ mi wọ̀ èmi lẹ fẹ́ mi wọ̀. tí n bá sọ pé mo fẹ́ ṣe ẹ méjèèjì lálẹ́ kí ló fẹ́ ṣe ẹ. kábíyèsí o. Ah! kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ la máa bá yín ṣe lálẹ́. iṣẹ́ yìí ọmọ iṣẹ́ yìí. bóyá ọmọ ọmọ ọmọ àjọ. ju fún bàbá ju fún bàbá bàbá wẹlé náà kẹ̀yìn sí bàbá kẹ̀yìn sí bàbá. àánú kẹ̀yìn sí bàbá. ó pọ̀. bàbá iṣẹ́ kórè ó léyè lélẹ́yìn o. ó pọ̀. ìbẹ́ máa lanu pẹ̀kẹ̀. ẹ kú yé ẹrù rẹ o. mi ì fẹ́ jà wọn náà jókòó wọn náà jókòó jókòó jókòó. ẹni sùúrù ẹni méjèèjì náà lè máa wúlò ṣùgbọ́n. wọ́n máa jó fún mi ẹtí wá ti jó jù lè máa mú lọ. kọ́ jó fún yín. jọ fún dj ẹ kó fún. bámà dọ́kọ̀ pílẹ̀ orin yẹn fún wa. kábíyèsí nǹkan mo rí ẹ rí ẹ rí nǹkan mo rí bàbá. Ah! bàbá Hey. ọwọ́ ẹ pa mi. kábíyèsí ẹ má ṣubú ẹ má ṣubú ọ̀ pa yín ọ̀ lè pa yín kábíyèsí ẹ̀ẹ̀mọ ẹjọ́ ń ṣe dọ́là àti dọ́là ni bàbá mi máa ná four eight four forty náà ṣe àwọn ewé gbé fún wa àwọn ewé gbé fún wa. ẹ bá dọ̀ kábíyèsí ẹ bá dọ̀ kábíyèsí o. ọ̀rẹ́ wọn náà súnmọ́ mi lára ẹ súnmọ́ ọba ẹ súnmọ́ ọba. ẹ gbà sílẹ̀ ẹ wọ́n náà gbà sílẹ̀. kábíyèsí ẹ̀ ń gbádùn. gbà sílẹ̀ nígbà kábíyèsí ẹ̀ máa rọ ẹ̀ máa ìfọwọ́ ọmọ ẹ̀rọ máa rọ́ọ̀bù yín ẹ̀ máa yé. gbọ́ pé mò ń wọ̀ bẹ́ẹ̀ ṣe ń pè mí mò ń jẹ yìí. o ti ń máa ah, gba àkókò mọ́tò náà gbogbo wọn lọ. èmi ò mọ mọ́tò wa ni mọ́tò mi lọ wà. Caramba. tèmi ò bá kú lé ńkọ́ ìjàkùmà kì í rìn dé ọ̀sán ọmọ tá a bí ire kì í rìn dé òru láti ìjẹta tó ti kúrò ní palace ò pè mí ò fi mí lọ́kàn balẹ̀ ò jẹ́ rọrùn sùn ó dẹ̀ ti máa sọ pé ní gbogbo ìgbà pé tó bá ti mọ̀ tí yóò kó jọ kó má wà mọ́tò ó ní ó tún gbégò sábíyàwó ọmọ ẹ̀ jọ tó bá ṣèṣì lọ ṣùgbọ́n nǹkan tí kò bá fọmọ ẹ lábíyá òmẹ́pọ̀ máa gún ẹ ni mm. ìgò ilé pa ẹ̀ mm. mi ò dẹ̀ ní fojú sunkún ọmọ lágbára ọlọ́ọ̀. Mm. kí n mú gbogbo ọtí ilé ayé pátápátá máa dúró àbújá ó séwu fọmọ ọlọ́run ọlọ́run sì bẹ́ẹ̀ ó séwu ajá tó máa dúró ẹkùn lùi kó o sí kó o tí ẹ má fọ ọmọ lọ́rọ̀ ni mi wọ́n fún mi lọ́rọ̀ máa kọjá. àdúrà. yóò máa sẹ́ra dáadáa kí ni. apá abolú gbà ẹgbẹ́ mi ni. ẹgbẹ́ mi ẹ ti jà tẹ́lẹ̀ àbẹ́ ń jà. bíbó nígbà tó ń lọ yẹn kí ló tó mú dání kò béèrè lọ́wọ́ ẹ̀ tó ṣe jẹ́mi ló ń béèrè lọ́wọ́ mi. ṣèbí ìwà tẹ̀lẹ́jọ́ máa wà nù mí ó sì máa bá sọ tọ̀rọ̀. sórí ejò ẹnu ló pa gbogbo nǹkan tó ju bá rí kọlẹ̀ ẹnu máa ń sọ gbogbo ẹ̀ ló fẹ́ máa sọ tiẹ̀ wà máa ṣe tsọ́tsọ́tsọ́ láì ṣobìnrin ah ogun ni o. sẹ́mi kúkú tó mú yín ló wá dáa. Orin, ẹ káàárọ̀, àwọn sọ pẹ́pẹ́rẹ́ ni báàgì wá sí ibà kó jókòó sí wa. Adémọ́lá ṣáyé ló ń jẹ ìṣá torí kò yé mi ni gbogbo ìlú ń sunkún kiri pé kábíyèsí wájà ìwọ tó jẹ́ ọmọ bíbí kábíyèsí ló wá mọtí kiri kí ló fẹ́ káwọn aráàlú máa sọ àbí kí tẹ ní nǹkan tó ń dùn mọ́ ẹnu kí ni ìdùnnú ẹ náà sọ fún mi. ọ̀rọ̀ bí gbèsè jẹ́ àbí ó máa ṣe o ọjọ́ wo gan-an ló fẹ́ kúrò ní májèsín gbogbo wàhálà mi láàfin ó má jẹ́ kó já sásán. olórí Elédùmarè jẹ́ kó wà láyé jẹ́ fásán. àṣẹ o àmọ́ kó má já sásán ó wà lọ́wọ́ èmi ọwọ́ ẹ̀ àti ọwọ́ àbúrò ẹ̀ bẹ́ẹ̀ ni nítorí kábíyèsí ti wà jàǹsìn ó dẹ̀ di dandan kó bá mi jẹ ìwọ dẹ̀ làkọ́bí mi ìwọ ló yẹ kó o gorí ìtẹ́ bàbá ẹ̀. olórí ẹ má tún padà sẹ́yìn ìran kọ́ńbó ló ní mú agbọ́sálẹ̀ ló ní hàwọ́ àbí wọ́n dẹ̀ ní kò sẹ́ni tó lè gbàkàtà lọ́wọ́ akitì mi ò rẹ́ni tó lè gbalẹ̀ bàbá ọmọ lọ́wọ́ ọmọ ó ti dọ́rọ́ kí n jọba. adémọlá o má tanra ẹ bẹ́ẹ̀ ni òwe àtijọ́ ló pa ẹ bẹ́ẹ̀ ni ṣé wọn ò mọ̀ wípé ẹni tó bá fẹ́ jọba ní ìlú ìlàdòrè ó ní láti fẹ́yàwó ìyẹn tó túmọ̀ sí pé ó ní láti ní olórí ìwọ kẹ̀dẹ̀rẹ̀ àfi ayé ti gbà ẹ́ lọ́kàn àbúrò ẹ tí ń bá tiẹ̀ tún gbójúlé ìyẹn ìwé lójoojúmọ́ ṣáá ló ń kà adékànbí nìkan ló ti múyàwó wálé ṣùwádà kí adé kó forí ẹ̀ kó forí àbúrò ẹ̀ kó wá gbé adé fún adé kan bí. olórí ìyẹn ò ní pọ́sibù ìyẹn ò jọ rárá ṣùgbọ́n ṣe mọ̀ pé mi ẹ̀fà ló ń lọ sí gbogbo bí ọ̀rọ̀ tẹ̀sán yìí tó bá wá jẹ́ bẹ́ẹ̀ màá wá jẹ́ kẹ́ mọ̀ pé iyún èmi adémọ́lá ti di àtúnkù ọbẹ̀ mi dẹ̀ ti di àtúnṣe mo wá promise ẹ pé kí ó tó di parí oṣù tó gbọ́n màá múyàwó wálé fún mi bẹ́ẹ̀ ni wàá mú ìyàwó wálé fún mi. màá mú ìyàwó wálé fún yín màmí ẹ má fọ rárá. Ah, adémọlá tó bá ṣe bẹ́ẹ̀ inú mi á dùn. adékẹ́ bá lọ fọ́ bí àwo màmí mo ní màmú ìyàwó wálé fún yín ṣe ti gbọ́. ẹ <laughs> trust ọmọ tẹ bí na. <laughs> ẹ pẹ̀lẹ́ kíákíá ni mm-hmm, kíákíá kíákíá. <laughs> bóyá lọ́wọ́ ẹ kó máa lọ ṣe nǹkan tó yẹ kó ṣe múnú mi dùn. Ah má jẹ́ kí wàhálà mi já sásán. ẹ <laughs> má wàhálà yóò di já sásán ọ̀rọ̀ ẹ̀ mọ̀. ẹni sòrò bóyá ń sin kankan lọ́wọ́ nínú ilé nù. àkànjú ah. àkànjú. kàmọ́ kàjú náà ló dáa. ó jàre. ọ̀la àbáyíká ọmọ yìí. adúpẹ́ o dúpẹ́. ó ń sọríire ó ń sọríire yóò dáa fún ọ ó ṣeun ó ṣeun. àjàgà jígì. ẹ dákun ẹ máa bínú ẹ ó ṣe jígì ọ̀tún ajaga jígì ọwọ́ mi ọwọ́ mi ọ sọ pé mm. ìwà àti ọmọ ọba lẹjọ pọ̀ wà àti balógun mo fọkàn sí. àpọ́nlé ọ̀tọ̀ ni ìbá ti ṣe fọ́ba eh. kábíyèsí o. <laughs> ọba ń kí ọ ọba ń kí ọ eh, lóòótọ́ èmi àti balógun ló yẹ ká jọ wá àmọ́ eh, èmi àti ọba lọ́la lakọ́wọ́rin <laughs> ó nídìí ó sì nítumọ̀ àwọn àgbàlagbà wọn bọ̀ àfi àwọn bàbá wa wọn bọ̀ ni a ní ìkòrò owó níta bá dìjọ o gẹ́gẹ́ ní ibú ó dàbí wà lójú ọ̀nà. Hmm, ọ̀nà lẹ́wà. sẹ́rí ọ̀tún mo fẹ́ kí mi rẹ̀ ká pawọ́ pọ̀ àtàwọn yòókù náà tá a jọ jẹ́ abẹnugan àtàfọ́bàjẹ́ ẹ jẹ́ ká lo ọba lọ́la <laughs> ó sì ń wò mí ṣé mo ní wọn mọ tí mo ń sọ ni àní ká lu ọba lọ́la tó bá dépò bàbá rẹ̀ ṣíọ mo mọ tí mo ń sọ èèyàn rèé. ọ̀dà olóyè mòrúfólú hmm? ohun tí mo rò ni pé àbá máa fẹnu ọlọ́kùnrin mọ oògùn gbọ́dọ̀ jẹ́ pé ọmọ ọba náà wà ń kalẹ̀ àbá máa fẹnu ọlọ́kùnrin mọ oògùn. ẹ ṣe ẹ ṣeun mm. kì í ṣe pé wọn ò mọbi tí ẹ ń lọ mm-hmm. ṣùgbọ́n olóyè ó fi ṣe àgbà máa ń yára láti gbọ́ àmọ́ mm. á lọ́ra ó fọ̀sẹ̀ lù sí i láti fèsì ẹ pẹ́ fún wa àṣẹ àṣẹ ẹ pẹ́ fún wa àṣẹ á rí yín pẹ́pẹ́pẹ́ ẹ ní bó ṣì kú àṣẹ ẹ fọ̀rọ̀ lẹ́dọ̀mọ́ àṣẹ ṣe rí ibi tí mò ń bá wùn yín ẹ̀yin olóyè pàápàá ọlọ́run ní jẹ́ kí n bá bẹ̀ tẹ̀. àbí àṣẹ. ibi tẹ́yìn náà mm. dẹ̀ ń bá wùn mí ẹ̀ ní bá bẹ̀ tẹ̀. àṣẹ. ẹ kí ni mo tún fẹ́ sọ olóyè ti sọ gbogbo ẹ̀ àfikún ni tèmi mm. àfikún ni tèmi mm. olóyè tẹ̀ ṣe rí tí ntèmi bá wá àbí tí a bá wá ò ní wípé tírú yín yìí àwọn àtàwọn tó kù hmm. tẹ́ bá ti èmi lẹ́yìn kẹ́ tì mí lẹ́yìn hmm. báyìí kí n fi hmm. dórí àpèrè bàbá mi kí n padà dé ọba ẹ̀ ládò ah. ẹ wo mú mẹ́tọ́ o. Ah, ṣé mo ṣe òun lè. mo mọ ẹ̀tọ́ mo mọ gan èmi ò ń ṣe adájẹ má fẹ́ ká jẹ. Hmm kì í sá aládàáni kan jẹ ní òun ṣe bẹ́ẹ̀ ṣe wà yìí tọ́lọ́mbà tọ́lọ́mbà fi sí yín lọ́kàn pé kẹ̀ ṣe ń tó tọ́ mm. tẹ́ ẹ bá tẹ́ ẹ bá gbé mi dé ipò bàbá mi. ẹ ti débẹ̀. ẹ gbogbo ẹ̀yin olóyè lẹ ti ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kọ̀ọ̀kan. ọ̀tún ọgbọ́n ọgbọ́n tí wọ́n sọ gbẹ̀yìn sóńdé tí ọmọ bá ń sọ ohun. tí ẹ di méjì nù. ó tó di méjì nù bí ẹ bá ní méjì lọ́lẹ́ yóò di mẹ́ta. ẹ ẹ di méjì nìyẹn kò ní tọ́ síbẹ̀ máa tún wá owó máa fi gbà ń dì. ló bá tán ló bá parí ló bá parí. tó ti yé hmm. hmm. sọ wá rí kọ́mọ́dà bíi pé nfin kankan lé ní tí wọ́n sọ ohun. ẹ̀yìn torí ńgbà tá à ń bọ̀ eh, ọ̀bálọ́lá jọ yé mi ò sọ sí mi létí kẹ́lẹ́kẹ́lẹ́ wípé ní kété táwọn bá ti gorí àpèrè bàbá àwọn báyìí ah, pẹ̀lú èbó ó dàrẹ́ sẹ́pa fún wa. bẹ́ẹ̀ni máa mọ lọ lu ọba á mọ bọ̀ àtàwọn àtàwọn mọ̀lẹ́bí wa. bẹ́ẹ̀ni ẹ máa máa ṣeré lọ ṣeré padà lọ hmm. sókè òkun ni hmm. téèyàn ọba dé ní òyìnbó ẹ̀ṣẹ̀ ni bẹ́ẹ̀ni ẹ̀ṣẹ̀ pátápátá ẹ̀ṣẹ̀. Ah! àwọn nílò ìbò dáa kéèyàn bá dé lu òyìnbó hmm. ẹ̀ṣẹ̀ ni onítọ̀hún ti dáràn. bẹ́ẹ̀ni wọn sọ bẹ́ẹ̀ wọn ní bẹ́ẹ̀yàn bá dé lu òyìnbó nígbà téèyàn wáyé aláyé ni. ẹ̀ṣẹ̀ burúkú ni. ó ti dáa gbogbo àlàyé yín ló yé mi dáadáa ó yé mi dáadáa bó tiẹ̀ jẹ́ pé àwọn baba ńlá baba wa wọn ò délùú ọba wọ́n sì ráyé wá nígbà tí ó pọn dandan kí àwọn ará ìlú ọ̀hún kí wọ́n ó déyìn káwọn tó ráyé wá òye ṣe kọ́ má rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tí a náà ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ṣé ẹ rò wípé a ti fẹ́ máa fi kẹ̀kẹ́ ṣáájú ẹ̀sìn. kí ló rí. Ah, ó ṣe ìdálù níṣèlú eégún ní gbowó òde ibì kan nílùú wa yìí àṣà àti ìṣe la gbé gbogbo ètò ọba lé bọ́ba bá wájà a gbọ́dọ̀ kọ́kọ́ ṣe gbogbo ètùtù ọba kó pé lẹ́yìn ìgbà tí yìnyín bá pé gbogbo ọmọ oyè ọ wà ń jòkó bá a ṣe ń sọ̀rọ̀ yìí adéyẹmí ò tí ì dé lẹ́yìn ìgbà náà láṣẹ wàá fi ifá ṣàtọ̀nà lágbájá ni ọba tọ́ ni o tàmẹ̀dò ni o làkàṣègbè ni ẹni ifá bá wá mú yọ̀ wá goróyè bàbá rẹ̀ eyín oníjèlú òtúbà tí lù fi tùṣẹ̀ ṣé o rò wípé bàbá tí ì ṣe gbogbo èyí o kò tí ì yẹ ká máa sọ̀rọ̀ ta ní òjòyè báyìí. sòrí ọ̀rọ̀ wà nù ọ̀rọ̀ tó sọ ó dàbí pé ọ̀rọ̀ wa ò fẹ́ yí ọ <laughs> àní táwa ṣe torí ẹ̀ wáyé ni pé ìdíwájú dẹjọ́ ó lè dẹ́yìn kó lọ́ọ́ dà sọ̀rọ̀ kọ́rọ̀ mọ́ bá wàá yí bákan bákan bákan torí èyí òpò nù kejì tí ń ṣe àdàdàn kejì ń pè rẹ̀ lọ́mọ ọba tá a mọ̀ pé kò lè wẹnu ọ̀nà débi tí ọ̀sán fún ìfẹ́ ìjọba ni mo kọ́ wá ká mọ̀ bá lọ sàṣìṣe ká mọ̀ sí ẹni mú sí ẹni ni mo ṣe láṣẹ ní ká gbé ìgbésẹ̀ tá a gbé yìí wo ìgbésẹ̀ tá a gbé yìí ó kù sára méjèèjì lọ́wọ́ láti bá àwọn yòókù sọ̀rọ̀ o nítorí pé èèyàn ní ń bẹ lẹ́yìn ọba ńlá fi ń pè lọ́ba lálẹ́ o èèyàn kan ní ó gbé fá tí ó gbé janlẹ̀ báyìí ní tó bá sì nípa sọ òun náà nípa wí o tó bá nípa ti mú wọn mọ bá hmm. ó ti dúró bí àkọsílẹ̀ pé bàbá rẹ̀ ẹ jẹ́ àgbà bẹ́ẹ̀ wà wá náà láti ṣètò rẹ̀ o. ó ti yé mi dáadáa ó yé mi dáadáa èyí tó wá kọ́kọ́ ṣe pàtàkì yìí ni ẹ jẹ́ àkọ́kọ́ mójútó náà eléyìí náà pẹ̀lú o. yín náà làkọ́kọ́. eléyìí náà wà ń bẹ̀ o. òótọ́ ni òótọ́ ni ṣùgbọ́n bí igi bá wá wólégi ẹ̀yà kọ́kọ́ gbé tòkì ẹ̀ tòkì ẹ̀ ní ká kọ́kọ́ gbé ká má bàa dọ́mọ pọ̀ tó bá jẹ́ tìsàlẹ̀ lọ kọ́kọ́ wúlò nǹkan. kò ní í ṣe é gbé yóò máa lé mọ́lẹ̀ yóò máa lé mọ́lẹ̀. ó ti dá ó ti dá ó ti dá ẹ ẹ kó yí. kábíyèsí o kábíyèsí ẹ mọ̀ mi kan o ẹ mọ̀ fọ̀ o ẹ mọ̀ fọ̀ o ẹ mọ̀ fọ̀ o ẹ mọ̀ fọ̀ o mo ń bẹ lẹ́yìn yín o ẹ mọ̀ mi kan o ọ̀tún ò ní dọwọ́rù mo jẹ́rìí rẹ̀ ìbáyà mi ni ìbáyà mi ni. Ah, ọmọ yorùbá. yes bro má gbàgbé nǹkan tó ń jọ sọ̀rọ̀ cause mo fẹ́ ká ṣe wedding ní kíákíá ni kó o tẹ sọ fún àwọn ọmọ mi kó fún wa ní date èmi náà lè sọ fún àwọn olórí wọn lè mọ ìgbà tó fẹ́ wá rí wọn ṣe ti bọ̀. ó ga ọ <laughs> níwọ̀n tó jẹ́ pé tẹ́lẹ̀ hmm. a máa máa lé ẹ káàkiri ni pé kó wá lọ mọ àwọn òbí wa hmm. ah, lódì ní ìsìn torí pé òde fẹ́ jọba ń sìn ló ń lé mi. wo o ti ṣẹlẹ̀ náà nìyẹn láti máa ka wákà sẹ́yìn rẹ̀ ah. wọ́n máa ka wákà sẹ́yìn jẹ́ ká ṣe nǹkan tó wà important. àwa ti gbọ́ o <laughs> títí ọ̀tún làṣà eh. a máa fún ilé sí. Eh, ìtìgbọ̀n wa jẹ́ pé wọn náà ti da yàgbá nìyẹn kó máa jayọ lọ́ba láàfin. yes o eh, olórí ọba láàfin. ọba jayọ ló mú ẹ kiri gbòòrò. Ah, àwa nìyẹn o. ò wá gbọ́ tójú bá jẹ jù kó o máa yẹ o ó wà very very important. babe ṣé lórí ọ̀rọ̀ yìí náà. nípa ah. tó bá dùn ló pọ̀ jù lọ́rọ̀ ẹ̀ ni. mo ti gbọ́ ah, ó dàbọ̀ ó látẹnumọ́. ọ̀rọ̀ ẹ̀ bèbè. bye. má gbàgbé nǹkan tí mo sọ fún ẹ o. gbèsè gbèsè gbèsè wọlé. bye bye bye bye bye. drive safe. Bye. ah tẹnumọ́ pọ̀. <laughs> ah, okay. sorry, sir. Sorry, sir. Adéyẹmí. Ma. Mo fẹ́ kó mọ̀ wípé àìlárẹ̀mọ òye àgbà o. Àti wípé kò sí àpọ́nlé kankan fún ọba tí ò ní olórí. Àní kò múyàwó ẹ̀ wá. Jẹ́ ká mẹni tó ń fẹ́. Mọ̀mí. Hmm? Mọ̀mí tí gbé bá rè lòdì tòkè ẹ̀ lákòókò ń gbé ó yẹ kẹ́ mọ̀ pé èmi ló jẹ mí lógún lọ́wọ́ ẹ̀ tó bá dìgbà tó yẹ kí n má rí màá mú ìyàwó wá fún mi màá mú bà rárá o ohun tó yẹ ni ló yẹ ni okùn òye ọrùn adìẹ ti wípé ìgbára là ń búra ẹnìkan ibú ṣọ̀gùn nígbà ẹ̀rùn tó bá kọ̀ nísìn tó ò fẹ́yàwó jọ báwo ló ṣe fẹ́ gorí ìtẹ̀ bàbá ẹ̀. Um, ẹ jẹ́ kẹ́gbọ́n mi jẹ àwọn sì jù mí lọ oh. ẹ jẹ́ kán jẹ. <laughs> ọmọdé ń ṣe é ṣé o mọ̀ yìí pé ọjọ́ orí kọ́ náà fi ń jẹ ọba ni tó jẹ́ pé ìwọ gan-an ni fámú. olórí kí ló ṣẹlẹ̀. olórí wàhálà ti wà o. wàhálà irú wàhálà wò. Màdínà àti Démọ́lá ń bọ̀. Eh. Dídé ni mọ́tò kan cross mọ́tò tiwa. Wọ́n bólẹ̀ pẹ̀lú bọ̀. Adémọ́lá dà. Mo ti gbọ́ Adémọ́lá lọ, ó ti fi dábàá Adémọ́lá ah! ah! ah! o. Níbo níbo kidnap. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Mo dárò. Ọ̀gá ọlọ́pàá, àáyá ti bẹ́ẹ̀lẹ̀ báyìí ó ti gbé árí. Oríta tá a dé yìí gbogbo ọgbọ́n tá a bá mọ̀ la gbọ́dọ̀ dà Démọ́lá ìṣẹ́ ni a gbọ́dọ̀ má rí o gbogbo ọ̀nà tẹ́ ẹ bá mọ̀ ni ẹ mú sàlóògùn ẹ Démọ́lá tàn wáyé kì í sọmọ lásán o ọba lọ́la ni o kì í sì sọnù abẹ́rẹ́ tó bá lókun di ìsọnù abẹ́rẹ́ ògbọ́dọ̀ rábẹ́ o ẹ dákun gbogbo ọ̀nà ni ẹ bá àṣà ẹ dákun. ọ́fíìsà ẹ jọ̀ọ́ tó bá yẹ pọ́ọ̀rọ̀ owó ni ẹ kò sí problem pẹ̀lú ọ̀rọ̀ owó a máa sort it out. yọ̀ọ́ yẹn gbọ́dọ̀ owó bí ṣe sọ́run ẹ jọ̀ọ́ mo máa ní kẹ́ fọkàn yín balẹ̀ gbogbo agbára wa la máa sà gẹ́gẹ́ bí ọlọ́pàá so ẹ jọ mo máa ní ìfẹ́ bọ̀kún látọwọ́ yín mo máa ṣé ẹ lè bá mi get picture yìí. Uh, sure I feel uh, because a máa ní láti explore the media because kọ́ lè bá wa rí. ẹ ẹ wò kì í ṣe ọ̀rọ̀ explore nìkan gbogbo ohun tẹ bá mọ̀ wípé ó rọrùn fún yín láti explore tó ju mídíà lọ ẹ dákun ẹ explore rẹ̀ tó bá jẹ́ wípé ohun tí ó ṣe yín láǹfààní ni kẹ́ kó ọlọ́pàá bíi three hundred dà sí gbòòrò kí wọ́n wọ gbogbo agboolé kí wọ́n wọ̀ létò sí létò kẹ́ rí i wípé wọ́n ṣàti rí prince jáde eyín ló ṣe pàtàkì ju tó bá jẹ́ pé ṣàlóògùn ni ẹ mú ṣàlóògùn ẹ sáti rí wípé àárín ọmọ yìí èyí tá a rún lọ́wọ́ ẹ̀rùn tán o. bá a bá tún fìgbì ikùn omi ó mú wọn lọ́wọ́ ẹ dá tí yóò ní bàjẹ́ wọn fọ́tò ẹ kó fọ́tò fún ọ kó fọ́tò fún ọ. kò sí problem ẹ jọ ẹ fún mi àgọ ọfíìsà ẹ fún mi nọ́mbà yìí. okay zero eight zero okay three four okay two two okay thirty eight. question on okay, my love. All right. Mm. Take care. It's a problem. Yes. Yeah. yeah. Oh, sure. Yeah.

Bọ́lá afẹ́fẹ́ tó fẹ́ wọ yàrá tó kọ aṣọ lọ kẹ́ni tó wọ tiẹ̀ sọ́rùn má ṣàfihàn o ṣé o rí pé ọ̀rọ̀ yóò kí n ṣojú lásán. Ah, ṣé pé ọ̀rọ̀ ṣùnùkùn ojú ṣùnùkùn la fi ń wò. bẹ́ẹ̀ ni kò yẹ ká fárí apá kan fi kan lẹ̀. Ah, wọ́n dé bọ́lá ọ̀rọ̀ yóò yé mi o. ọ̀rọ̀ eyé wọ bọ̀rọ̀ ó sì lè jó lórí la lóhun pé nìkan ní í sọmọ ọ̀nà ìwọ náà wò adémọlá lọ kò pẹ́ kó jìnnà adéyẹmí náà tún pòórá èmi keteji sọ fún ọ̀la keteji sọ fún ṣé kété nìkan ní bẹ́ẹ̀ lọ́tún tó nìkan rìn. èwo lẹ́yìn ṣe níbí. <laughs> ẹ ẹ à ń pínṣẹ́ àbí. èwo lẹ tí wàá mú ṣe níbẹ̀ tẹ́ ẹ̀ ń rojọ́ òṣì ẹjọ́ tí ò kàn yín tẹ́ ẹ̀ ń rò tẹ́ ẹ bá pẹ́kẹ́ tó para sẹ́nu ṣẹ́yìn ẹ̀yin ọ̀lẹ́dànù yìí. yes ma mo ti bá yín kó àwọn kìnìún yẹn lọ sí kitchen ma. ṣé o dẹ̀ ṣú àpótí kò wọ́n. bẹ́ẹ̀ ni ma. yes ma. Ah! dájú láwọn ọmọ sà. ọ̀dà ẹ ṣe. kí ni ká ṣe yín lálejò sà. ah má ṣe ìyọnu. Ah, a ní soft drinks o díẹ̀ náà bẹ́ẹ̀ wọ̀. <laughs> ṣé ọmọ balógun ni ẹ ìwọ làkọ bí wọn kí lorúkọ tiẹ̀ bídèmí ah, ah. o ti lọ́kọ. mo láfẹsọ̀nà sọ. Ah, àfẹsọ̀nà ò ń ṣọkọ ó ṣe ó ṣe ó ó jọ bàbá ẹ̀ o pupa bí bàbá ẹ̀. <laughs> Balógun dòdò ń dá ìgbín kàkàkà ìbìtì náà kàkàkà ìbìtì ògbójú ò lè pàgbín pátákó ẹkùn kàkàkà ní kàjá lẹ́nu ẹkùn tákìrì gbéra ẹjà <laughs> balógun dòdò òdá wà mọ dòdò àjọ wà lókù àjọ wà ní. ṣé kò sí owó lálejò. láyé kò sí kò sí ṣé mi lálejò èmi ò ń ṣàlejò yín mi ò ń ṣàlejò yín mo mọ̀ pé inú ṣì ń bí yín mo mọ̀ pé mi àti yín àtijọ́ nígbọ́n mi sí omi ò tó tí ajá ẹ bá dùbò ẹkùn mi màá jẹ́ kó fẹ́ jẹ wẹ̀. ìwọ bẹ́ẹ̀ ni mo sọ. ìwọ ni wọ́n lanu pè mí pé arọ́jú bá ìfẹ́ rúbọ bá tán nítorí òwú ẹnu bàbá rẹ ọ̀gbà sàn bàbá mi. bẹ́ẹ̀ ìfẹ́ gbọ́n ti wí. kábíyèsí kábíyèsí o kábíyèsí o kábíyèsí o ah. kábíyèsí o kábíyèsí o. Ah. ó ní bàbá mi ò tó bẹ́ẹ̀. Ah, èmi ni mo wà tó ti kú bàbá mi. kábíyèsí ó lẹ́nu bàbá mi ò gbà á adégòkè mo gbọ́ ọ. Ah, abẹ́gbọ́n tó wí ni ó lẹ́nu bàbá wa ò gbà. mo gbọ́ ọ ṣé ìwọ ló fẹ́ dá ìjàjà fúnra ẹ̀ báyìí ni ẹni tó bá ti lẹ́ni lẹ́yìn kò gbọ́dọ̀ tún ṣe wàhálà mọ́ kí ni ó dé tó o fẹ́ máa bọ́bọ̀ jẹ́ wúrà ọmọ ọba nìwọ ìran ọmọ ọba kan kì í jagun bí ẹrú rárá o ẹ má bọ́bọ̀ jẹ́ wúrà ìwọ ṣe sùúrù ṣé bí mo fi tí ara mi gbọ́ pàápàá jùlọ ìwọ olóye balógun ṣe bí wọ́n ní bómùgọ̀ bá ń ṣe bí òmùgọ̀ ó yẹ kọ́lọ́gbọ́n ṣe bí ọlọ́gbọ́n àgbàlagbà ni wọ́ kí lẹ̀ ń fà láàrin ara yín tí ò tó ẹ lè jọ dúye balógun ni wọ́n ń jẹ nírántí ẹ ọba ni wọ́n ń jẹ nírántí ẹ lórí kíni náà ṣé ó ju ọ̀rọ̀ ilẹ̀ tí ẹ̀yin méjèèjì ń fà yìí lọ ni àbí mi tún wọ̀ ṣé lórí ilẹ̀ yẹn náà ni. ọ̀dà ó ṣe yín pé ògìdájí láti èmi lọ ẹ má jẹ́ ń já pẹ́tẹ́ ẹsẹ̀ ẹnikẹ́ni lórí ilẹ̀ náà nínú ẹ̀yin méjèèjì àṣẹ lọ́ba ń pa ọba kì í dábàá o. kábíyèsí ẹ̀gbọ́n mi mo gbọ́ ń tẹ́ sọ o ṣé torí ẹ̀ lẹ́sẹ̀ pèmí ló ń gàn. ṣẹgbọ́n èèyàn lóye ṣẹlá adégòkè ṣé nítorí pé ojú ọmọ ọba ló ṣe fẹ́ máa ti ọ̀ràn sí mi lẹ́nu ohun tí mi ò sọ ẹ jọ̀ọ́ èèyàn lóye ó ṣeé ṣe bóyá mo ti mọ tí yóò kí n tó wọlé ṣé mo ní adégòkè òmùgọ̀ ní ìtí mo jókòó yìí ẹ ṣé mo ti bú adégòkè pé adégòkè òmùgọ̀ ni ẹ. pínrín. ṣọ́ra ẹ o nítorí ìtò sọ yìí irọ́ ńlá bàǹtàbàǹtà tó pamọ́ bá tó bá ṣe pé kan náà àwọn ìjòyè ni mo mọ mo mọ ìjìyà tó yẹ tó tọ́ sí wọn o. kábíyèsí kábíyèsí mo ti gbọ́ o àmọ́ mi ò gbà o mi ò gbà o ètò ẹ̀sọ́ yẹn mi ò gbà o mi ò ní gbà o màá débẹ̀ màá débẹ̀ kábíyèsí màá débẹ̀ mi ò ní gbà o màá débẹ̀ o olùmọ̀ adìyẹ ò máa wò di ìyá ẹ̀ ló máa jọ ẹ lójú. ìyá ẹ̀ tó sì máa sáwọ́ jẹ́ fayé fún mi. máa jẹ́ kó lọ ìgò gbá mi ìgò wàá lọ wàá gbà mí. ìwọ wo ni ewé lẹ́bàá ó pè àmọ́ tá a bá wá gbàgbé ọ̀rọ̀ àná àìrẹ́ nìkan àbáṣeré ah. ẹ má bínú ìbínú ò mọ̀ pé olówó òun ò lẹ́sẹ̀ ńlẹ̀. Ah. èmi ti gbàgbé àbí tí wọ́n ń pè lágbàlagbà lù náà nù ṣe bí a bá dàgbà dé báyìí lọ mékèké báyìí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ṣé kò wá sí. kò sí ẹ̀yin àgbà náà lè máa ń sọ ẹni ẹ̀kẹ́ ilé mọ̀yẹ ọwọ́ tí ń rolé ẹ̀yin àgbàlagbà náà lẹ́dẹ̀ mọ̀ ẹ́ pé ìgbà aláàmù ló máa ń fọwọ́ tó gírí tó fi ń dúró gẹ́gẹ́ mo wá sádìyín ni orí àpèrè bàbá mi ni mo fẹ́ kẹ́ ẹ tì mí lẹ́yìn kémi náà padà kí n dọ́ba ìlàdó. kí wọ́n á tèmi ìdálù níṣèlú ó ní bá a ṣe ṣe nílùú ìlàdó tá a wà yìí bọ́ọ̀ gbàgbé ẹ̀gbọ́n rẹ̀ adérọ́gbà nígbà tí ègòrè hmm. ipò ìfalọ́yàn. Mm bẹ́ẹ̀ni Ifá ni máa ń yànyàn ládò tá a wà yìí bẹ́ẹ̀ni bọ́pá sì tásìkò tá a tó fọmọ míì náà lédú oyè Ifá náà la béèrè pé ta ni o lọ́ba tán. ó yé mi ó yé mi ṣùgbọ́n ẹ̀yin náà mọ̀ pàápàá láyé tá a wà yìí kò sẹ́ni tí ò ṣàìmọ̀ ibi tóbìnrin ń bá bímọ ká tó ní kó kọ̀ dé síná ṣe ń gbọ́ mi balógun ṣe rí ohun èèyàn lóhun ọlọ́run ohun ọlọ́run náà lóhun èèyàn ọ̀rọ̀ tí ẹ bá sọ fèrè tẹ́ ẹ bá fún fún ifá ó ní fèrè tí ifá máa fún jáde hmm. bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí ifá kó fọ́ rí látọ̀dọ̀ irú yín. ó ti dà ẹ wo wọ́n ti ṣètò tó dáa o ètò gidi ẹ gbé gbogbo ẹ̀yin olóyè pàápàá irú yín balógun báyìí wọ́n mọ yín ni mo ṣètò tó jẹ́ pé àrọ́mọdọ́mọ yín wọ́n á mọ̀ pé ó yẹ kéèyàn máa joyè pé ah, ó yẹ àwọn èèyàn jẹ hmm. pẹ̀lú ètò tí mo ṣe lẹ̀. tó bá jẹ́ pé ọ̀rọ̀ mi tó ń bẹ tá a fẹ́ sọ ká sọ lásìkò tá a wà nílùú làdó yìí kò sáàyè fún àti fi ọba kankan lédò oyè láì ṣe pé a bá rí adémọ́lá ọmọ tó nù láì rí kò kankan tí ó gorí àpèrè kankan lẹ̀ yìí o bẹ́ẹ̀ ni kàkà kí ọba lọ́mọ wọn ò lè tó bá gbé e ibi tí ó ti fún la mọ̀. aláìda yẹn alábùkù yẹn ta ni ẹ kí ló já mọ́ ta sí mi bẹ́ẹ̀ ni èmi balógun bẹ́ẹ̀ ni èmi ògùn tí ò jẹ ewé lókun kan. pẹ̀lú ẹ̀sọ́ ọ̀hún má sọ yẹn wájú mi ẹni àpọ́nlé ni mo pè é mi mọ̀ pálábùkù kan rúra dáadáa ni ẹ̀. ìwọ ọwọ́nú lè wá tínú bá bí mi bó ṣe wà wọn ní kí lè lanu yóò sì gbé omi. tí tí eégún bá dán wo aṣọ àfàyà tí eégún bá dán wo aṣọ àfàyà torí mo ti sọ rí o màá tún tún sọ aṣẹrú bàbá tán ni ẹ o. èmi. o lórí irun o ah! èmi fi orí rìn wọ ilẹ̀ yìí ni eh. mi ò fẹsẹ̀ rìn wọlú o mi ò fẹsẹ̀ mo forí rìn wọlú yìí ni eh, ọ̀rọ̀ ni ta ni wọ. bọ́ọ̀mọ eke bá fẹ́ jogún kógún ìtàkìtà ni ó mọ̀ pa ìtàkọ́ pa yìí ẹnu ẹ̀pẹ́ lápẹ̀kún ẹ̀ máa parí ọgbà. ṣé o fẹ́ gbọ́ mi. ẹ àpáàdì ló máa ń ṣáájú ìfọ̀nà ah. màá jẹ́ kó o mọ̀ pé mi ò ń ṣe ẹran rírọ̀ màá jẹ́ kó o mọ̀ ṣé torí pé màá ṣe bí gentleman mi ò ń ṣe gentleman o mi ò ń ṣe gentleman màá bẹ́ẹ̀ fọ́ afunfun ìwọ wo ta ni ẹ. èmi balógun mọ̀ ni. má gbẹ wọ sọrí tẹ bá ní mi ò ní jẹ oyè yìí níṣojú yín àti wọ àtàwọn tẹjọ rò pé bóyá mi ò ní ṣe ẹ. Eh? máa gbẹ́yìn máa gbẹ́yìn làgbà lédi ìdún máa jẹ́ lẹ́yìn èmi ó jẹ oyè lẹ́yìn mi. ìwọ wo. oko là wá bá kùkùté oko là fi kùkùté sí lọ tso tso fẹ tso fẹ. bẹ́ẹ̀ ni mo sọ fún ọ ò ní jóye o. balógun ọ̀nà gbéra ní Talabọ̀nbọ̀n. Look, let me tell you, untheological specimen of identical plumage invariably congregate with a close set of proximity. I will deal with it. Ìwọ lẹnu ẹ sọ. Wọ́n ṣe àwọn kan ti ń ah, Ṣé wọ́n ti ń sáàkù fún ọ ni? Shut up! Ah ọ wá dórí ipò bàbá rẹ mi ni mo sọ bẹ́ẹ̀ fún ọ irú ẹ̀dìwọ́ ní di ọmọ yìí ṣé wọ́n ní ọlọ́rẹ̀ kú ni mo mà dáràn ọmọ ẹ mà ti ya wèrè. dadi kí ló ṣe ìyàn tó bá lọ́la. ìwọ náà pẹ́ ń lu ẹ̀jẹ̀ tí ń tàn jẹ ọ̀la náà sì lọ́jọba o ọba ọya bọ́ba tí kọ́ lábẹ́ ẹ̀yọ́ ọmọ kọ́lá ni ọba ò ní kàn ọ́ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ọ ọba lọ́la sọ̀rọ̀ yè ló kọ́ eléyìí má jẹ́ ń gbọ́ba lọ́la nẹ́nu ẹ mọ́ sọ̀rọ̀ yè ni yọ́ wòye lọ́ọ̀kan báyìí kò ní jẹ́ èmi ni mo sọ bẹ́ẹ̀ oníṣàkúndẹ̀lẹ̀ tí o oníṣàkúndẹ̀lẹ̀ tí o oníṣàkúndẹ̀lẹ̀ tí o. ìwà wa bẹ mi ó bá mi ní ìjọra kí ló ń ṣẹlẹ̀ ìwọ lè máa bẹ́ kó máa fò pẹ̀lú àwọn ayan yìí torí báyìí pọ̀ tó yìí édé inú apẹ̀rẹ̀ ni wọ́n. èmi súlẹ̀ mọ́nà àtọ̀dá ikú jẹlẹ́tì kí jọlá má bàjẹ́ láíláí ibẹ̀ ni màá dúró sí wà títà yìí màá ti parẹ́ ó dọ̀gírí àlàfà oṣó yọlù ẹ tó bá rọ́ọ̀lù mi kọ́ ọ̀run làǹdà. ọkùnrin kàkà kàbí ewé àkíkà abẹ́rẹ́ mu tójú tí mo pa kuru ya díẹ̀ bá ọ̀nà. ayakoko nà kìjì gẹlógún gba gẹlógún ọ̀kasà ogunmọkùnrin ká kábàjà. omi mi tó mi gbogbo ìlú jigijigi. bí o bá wọn jà bàtò de bá bá wọn lọ iná bara wọn ta òjò kpalami ọkà yọ lánà. jago yájú a bá wọn jàmọ jẹbi wọn. o dẹlẹ tí o ké jàkàrà tí o sẹ ta la yà. ikú dẹlẹ tí mo lọ la sinima ti tó kú dẹlẹ tí. two life story ni. o kọjá bẹ́ẹ̀. ọdún ladi olúwa sẹ́sán ma kẹ́tù ló produce yẹ. sẹ́wọ́n la yàló direct yẹ dé Osman Gbadebo ló pàkéjì ẹ̀ starring Fẹ́mi Adébáyọ̀ ọ̀lànìyà fẹjà sanyẹri Rẹ̀mí Surutu Dayọ̀ Amusa Saheed Balogun Láìdé Bákàrẹ̀ Ẹniọlá Iyọlá Basirabadia Osman Gbadebo Ọdúnladé Olúwaṣẹ́ Sọmọ Kẹ́tu Tóbi Ọ̀làkó Sunday Bankole àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun Kúdẹ́lẹ́tì méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tá a ti polongo ẹ̀ Àmọ̀tẹ́kùn àtọmọ yàrá méjèèjì ń bọ̀ lọ́nà dandan ni o. o dẹ́lẹ̀ ti la kọ́lé eléyìí. action pack jumu bi ni. ọlọ́run ká fẹnuro yín o ti jáde ẹgbẹ́ ti yọra sí yín ilé ọ̀làdùn òní àmọ́ ọ̀là ní ọ̀run gidi gan ṣùgbọ́n bẹ́ẹ̀ bá gbà fórí o abẹ́. àfọlọ́ abẹ́ ọba o orí adé ni kò ní sọ̀tà o ilé ọ̀làdùn ọ̀rí gbọ̀ngbọ̀n àmọ́ ọ̀làdìyànnú gidi gan ṣùgbọ́n bẹ́ẹ̀ bá gbà forí o abẹ́ ọba o orí adé ni kò ní sọ̀tà o bọ́ọ̀kùnkùn gbáyé kan ayéṣubiri biri tayedu kíní kan ní kálọ̀mọ̀sẹ́ ó dájúdájú ìmọ̀lẹ̀ ń bọ̀ wá tán tó bá yá bàrà tí ìmọ̀lẹ̀ bá yọ tí ọyẹ́ sì là àparadà ní òkìyàkìyà ilé ọ̀làdùn ọ̀rí gbọ̀ngbọ̀n àmọ́ ọ̀là níyànjú. orí o abẹ́ ọ̀pá orí adé ni ìkànnì Sunta. ẹni bí o kó ń bi ní tó bá yá wọ́n ṣe bá ṣe gbé ń bẹ ní ẹ̀tẹ̀ra bọ̀ ẹ máa ṣe lọ́ọ́.